tó ṣe tó ẹ kó sì lọ ẹ kó ẹrù ẹ jáde pẹ̀lú ọmọ àlè tó bí ọmọ tí ò jọ bàbá tí ò jọ ìyá kó mú jáde kẹ jáde kúrò nínú ilé wa jàre kí ló ṣẹlẹ̀ wọ́n sunkún ẹlẹ́lẹ́yà mi bá ń sunkún òṣì. wọ́n ní mi fẹ́ rí ẹni sàkánì mi mọ́ kó ní kálukú sọ gbá ẹ lọ́tọ̀ọ̀tọ̀. èmi mà ní. yes why. mo ní kò mi ò fẹ́ rí ẹ mi fẹ́ rí ẹ bó mo ṣe rí ẹ wà náà ẹ̀mẹ́. why you behaving like this. behave ti bá wo. ṣọ́ọ̀tì mú kí ló ṣẹlẹ̀ kí ló mú ṣọ́ọ̀tì mú dé Ah! mo fẹ́ yanjú gbogbo ẹ̀ ní mo tún ti dáràn mo tún ti dáràn mo tún ti dáràn. ẹ jọ ṣé ẹni tó bá ń wà kọ́ lè lé kúrò lẹ́nu iṣẹ́ wa ni ẹni tó bá dẹ̀ wà la lè gbà sẹ́nu iṣẹ́ wa ah. ẹni yìí kò dáa ó jalè ó ṣe àkọ́ ah. burúkú a lè lé kúrò ní iṣẹ́ ṣé ilé gbọ́ lè ṣiṣẹ́ ni. kò sí wàhálà nǹkan tó jí yẹn gangan tí bàbá jí nǹkan tẹ́ jí yẹn gangan ni kẹ́ mú jáde kẹ́ wá fi hàn ó fẹ́ dá padà ni. bàbá ẹ ẹ jẹ́ ká jọ gbọ́ ẹgbẹ́ ẹgbẹ́ wá bí ẹgbẹ́ ṣe wá wá bẹ́ẹ̀ wá ẹgbẹ́. sórí jákindékì nǹkan kan yẹ o nǹkan téèyàn máa ń ṣe láṣẹ níyì òun náà ló máa ń ṣe láṣẹ tẹ o bó ṣe wàyọ tí kọjá yìí ara o. láyé àtijọ́ wọ́n á ní ìpàṣọ tá a fi nà yálé ó wà lókè àjà ayé ìsìn kò sí lájà abẹ́ tébù báyìí ló wà ní pápápá wọ́n máa fi nù ẹ́ ó máa tó kàn ẹ́. láyé tá a wà nírẹ̀ jíìmù tá a wà yìí tá a mọ nǹkan tí ìlú ń sọ ah! ah! tẹ́kọ̀ ti wọ eight hundred naira lẹ́yìn jẹ́ pálí dómì kan ah! <laughs> ìyáálé ọ̀kan ẹ bẹ̀rù ọlọ́ọ̀kẹ́ yé jójo òfò ó ti jẹ fíútù ẹ̀ mọ́ oúnjẹ tọ́ ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀bí ti àyà àyà ló dàbí táyà gbogbo ẹ̀ ìpọ̀rọ̀ ìpín. temperamental gbogbo nǹkan máa ń bí mi nínú. bó ah, ti ah. pé kí nǹkan tó sọ ń sì tó jẹ́ big deal. ẹ mi. Ah! kọ́ ṣíkẹ́tì fún mi ṣé rẹ ni ṣòwò lágbàlera ni ó wú agbáragbà ṣùṣùṣù báyìí ó dẹ̀ gbé fọ̀tí fún un. jọ torí ọlọ ṣé ìyá bàbá ẹ ni ṣé ìyá lákú ìyá bàbá ẹ ṣé bàbá lákú bàbá ni. oníjọ jẹ ẹyin méjèèjì papọ̀ àti wọ́ àtàgbàlagbà ẹ̀ mo rò pé. àbò àbò emi ìbẹ̀rẹ̀ èmi ló èmi èmi èmi èmi ló fọ́ ẹ̀fọ́ létí. yé pọ́s ti lọ ẹ ti pọ́s ti lọ ẹ̀kọ́ hàn mímọ́ ẹ ti pààyàn. ẹ ti mo wá ní kẹ bá mi pa wọ́n ni ṣé mo ní ẹbá ń gbà. ṣé mo gbé sílẹ̀ jẹ́ màdání. mo ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ láti ta ah, ah. àyà máa kó ẹ o. bọ́dà kan mi take it easy kí ló ṣẹlẹ̀ gangan náà tẹ́ bá tiẹ̀ ń bínú de yẹn lè máa respect wọn díẹ̀díẹ̀ níṣojú àlejò ah, àti pé òrò lànà náà. jọ kí Jo, kẹ́ ẹ pẹ̀lú family oní family náà ṣé family tẹ ṣó perfect ṣé inú ilé ìṣó tòrò ṣó fi ọkàn mi balẹ̀ nínú ilé. so èrò ọkàn yín ni pé kó o kàn mú gbogbo àtàwọn ilé kó o poison wa kò dẹ̀ pàwọ́ dànù. èmi. yes. poison. yes. báwo máa ṣe poison yìí. o ṣe nílé poison wa. gbà mí kẹ́ ẹ gbà mí torí ọlọ́run ẹ bó re bí àṣejẹ báyìí ah ó jẹ òṣìwò rèé orí lọ lọ́tọ̀ ẹsẹ̀ lọ lọ́tọ̀ bó ṣe máa ń bẹ̀rẹ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ rèé jẹ́jẹ́ mi ni mo fọ pọ́ọ̀tì kalẹ̀ sínú ilé ìlànà o tí mo fẹ́ fi dáná mi jẹ́jẹ́ mi lẹ́nu yìí o wọ́n débẹ̀ sí wọn kì mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lò wọ́n fi ń sàṣe jẹ́ kò burú mo ti dìtámì pé mi ò ní máa pariwo mọ́ nínú ilé action ni dẹ̀ bá máa ṣe nǹkan tà mí. ṣẹlẹ̀. se oúnjẹ òde òde òde mú ọdún oúnjẹ mi nù. ọdún ọdún ayé ayé màbàjẹ́ ní ayé màbàjẹ́. mo expect ẹ kó wà ń lé lónìí. báwo lè ṣe máa expect kí n wà ń lé pẹ̀lú ẹ bàbá mi kọ́ ló ní company náà. mi lè jẹ́ kọ́kùnrin kan kó ba yí ara mi jẹ́ kò yẹ kí obìnrin máa lọ síbi iṣẹ́ bíbélì gan confam pé ohun ẹlẹgẹ́ ni wá mi ò ní ṣe iṣẹ́ olótìgbọ́ yẹn. ìyàwó mi mystery ni. kí lè lè di àwọn lọ́sàn gogo. Ah! báwo ni ọkọ mi ṣe lọ sáìsì bá ẹ. mo lè explain ẹ sọ. irú ọ̀rọ̀ wo lẹjọ sọ irú eré wo lẹjọ ṣe irú ìrìn wo lẹjọ rìn débi wípé ọkọ mi fi ra bra fún ẹ ayé ẹ̀ bá wà ayé ayé mi ti bàjẹ́. ó disappoint me. ṣé o mọ iye afọ́ọ̀kì tí yẹn máa cause fún iṣẹ́ wa yìí. ṣé èmi nìkan mo wà lọ́fíìsì ni kí ló dé náà. Are you also part of this? Ṣé mo pin ilé ayé yìí? Èèyàn máa ń yógun jà ẹ̀. Mo ti tóbi jù, mo ti ní tọ́mì, àwọn ẹgbẹ́ wa ta, wọ́n look smart lọ́wọ́ wọn, mi ò mind. Àwọn èèyàn ló ní fibroid wọn mọ̀ pé o ti jẹun kú, ikùn ti fẹ̀ fẹ̀ fẹ̀. Gẹ́gẹ́gẹ́gẹ́. Mo lè ní, èmi ni mo lè dànù kúrò nínú ilé ṣe fẹ́ pa mí ni ọmọ tó ń tẹ̀jẹ̀ mi nù lẹ́yìn nìyẹn. ó ṣe ń sọ ọkọ tó ń dùn ẹ̀kọ́kọ́ lọ lẹ́yìn. ọmọ tó lé lọ́yàn láti dà padà sínú ilé yìí o. aṣẹ́wó aṣẹ́wó aṣẹ́wó ni aṣẹ́wó ọkùnrin oníṣekúṣe ojú òtí ẹ̀ tiẹ́ onídọ̀tí olóòórùn. sára rẹ̀ òṣùpá rẹ̀ ayérayé aṣẹ̀dá ọ̀run sára rẹ̀ rẹ̀ o. wọ́n ti mọ̀ tì mí báyẹn kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ tí ò kàn kí ló tó ń dá sí kí ni tẹ́ ń bẹ̀ rọ́bìṣì ni gbogbo yẹn náà. èèyàn ṣe máa fìyàwó ẹ̀ lẹ̀ for a whole six months. iṣẹ́ lóògùn iṣẹ́ ẹ̀ tí mi ò bá fara tútù ṣiṣẹ́ ń sìn báwo lọ́jọ́ alẹ́ mi ṣe fẹ́ rí. mi ò ṣáà nítorí iṣẹ́ kó sọ fámìlì yẹn. can you teach us our assignment. can't you say i'm busy. what. out bóyá mo bá yín ṣàṣàmẹ́ǹtì yín lánàá. what is the meaning of this. bọ́ ẹ̀ tí ìgbìmọ̀ṣẹ́ lọ́mọ ń tà ní àgbọ́nù tàn pẹ́ máa rè ilé tẹ máa ń tètè ìwà frustrated. i will teach you and you will leave ó máa fi iléeṣẹ́ sílẹ̀. kò ṣe mo wáṣẹ́ wá sọ́dọ̀ yìí náà lọ́wọ́n tí gbàdúrà yín débẹ̀. irú ọ̀rọ̀ wo nìyẹn. ṣé mo sọ fún ẹ pé mò ń wáṣẹ́ ni àbí ṣé wọ́n ti gbàgbé pé ẹlẹ́dàá mi ò rọ̀ mọ́ pé kí n máa ṣiṣẹ́ lábẹ́ èèyàn ni. tó ṣe pé fún ẹni. ṣé kò ṣe pé ayé ti ń ṣe mí báyìí. ilé ìpọ̀ ọlọ́run eléyìí ti pọ̀ ju 啊！哈哈！哈哈！哈 dẹni àná ọba ti máa wà lórí ìtẹ́tọ̀ wa yìí tí ò bá sí ọlá mi. ǹlẹ́ èmi lọ wá ṣe tẹ́nìkan ò ṣeré o sí ọ àti pé dákun ṣé mo pé iṣẹ́ ogun jíjà sú mi ni ẹ̀bí wọn ló pé mo jagun mọ́ àbí wọn pé rẹ̀ mí ìwọ ọmọ pé ìrangun ní jẹbọ ni ìran àkàlà wa sì jòkú ogun jíjà ni ẹ ń jà lé baba tó bí wọ lọ́mọ adé ni ẹ ń dé ìran tèmi adé ọ̀hún mo dé ọ̀hún mọ̀ wá gbọ́ sọ orógun jíjà tọ́ ẹ̀yàn láàyò bó bá jẹ́ pọ́ ọmọ lè kín aya lè kín àbọ̀mọ ọmọ ló fi kín kọ̀ọ̀kan mi tèmi sáà ni pé kógun ọmọ ti tẹ̀yìn wọ̀ mí lẹ́nu kógun ó ti mọ́ jàlú mi ní pàtàkì ní kókó. ọmọ adarí òun mọ̀lẹ́ o adéfọlá pé ìjọ rántí wípé kò ju òṣùpá kan lọ tí mo ti ojú ogun dé lórí ìlú ni ọmọ kan ṣoṣo tí mo bí akíṣànwọ́ mi ló fi ayé sílẹ̀ lọ. wò ó adéfọlápẹ̀ n ó ṣe mẹ́wàá fún ọ bẹ́ẹ̀ ni n ó jẹ́ kó o forí ìtẹ́ yìí kó o fi pìtàn ìrandíran rẹ wọ́n máa fetí gbọ́ ni pé àwọn ti dádé rí lẹ́yìn mi mo wí bẹ́ẹ̀ fún ọ. ìbálójú ogun. o. ìtútọ̀ ọba fẹ́ pa mò ń retí rẹ. ẹyẹlé ní bá ọ tàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ adìẹ mi ti ṣetán tí ó bá ọ wọ́n jẹ́ ọmọ wọ́n jẹ́ ọmọ pé ọkùnrin ládàá ẹni tó má dáadáa ní ọkùnrin èmi adé adéfọlápẹ ọkùnrin ni mí bẹ́ẹ̀ ni. mo rí rè bọ́ ọ̀rẹ́ yìí mo mọ póríṣiríṣi ara ló ti dá níṣẹ́ tí mo rẹ̀ dálẹ̀ ah, ah! àmọ́ o kìnnì kan kàn mí lómi ní àṣírí tó lọ́ọ̀rẹ́ mi tún fún bàbá mi tẹ̀ tí o rò pé kò ní lẹ́yìn kò ní lẹ́yìn ní gbogbo ìgbìyànjú mi sọ̀rọ̀ pé iná ogun tí kábíyèsí ń dá àti èyí tí balógun ń dá lórí adẹ́rìnìkan bí wọ́n bá lè kọjú ìjà síra wọn wọ́n fi síra wọn nílò adẹ́rìnìkan wọn hmm. bàdẹ́rìnìkan bá sì ti kú ọmọ mi ó yà bọ́ sórí àpèrè àwọn bàbá rẹ̀ ní ìbàdí yọba hmm. nìwọ náà bá di ọ̀rẹ́ ẹ̀ yọba tí kò dábàá wọn. èmi nu hmm. ah, wọn rí rè bọ ọ̀rẹ́ ẹ kó jẹ́rìí rẹ̀ n mọ̀ pé òní sin nǹkan láì lè ti. mo gbé àfojúsùn mi wá látòkè ọ̀rẹ́ mi. Mm-hmm. ìyá ọba lọ́la mi. èmi nu. èmi ọ̀rẹ́ ìyá ọba. bẹ́ẹ̀ ni lẹ́rìí bẹ́ẹ̀ ni lẹ́rìí. wo eh, obì tí mo ṣe lè rí fún ọ pé ń gbé wá fún mi ẹnìkan gbọ́ pẹ́rẹ́ mi jù wá lọ́dọ̀ kó o ṣe bó bá ṣe wù ú ìṣe ọ̀pá tí ń jẹ mọ̀dùnmọ́dùn bẹ̀ náà nù. ajẹ́dá lẹ́yìn ìṣe mọ̀ jẹ́ lọ tẹ̀lé. àwọn ọmọ oúnjẹ òde mi lábẹ́ igi mi bí n bá pẹ́ nìsín wọ́n fẹ́ yọjú ibi tí ìyàwó rẹ̀ sọmọ kọ́ lórí ìdílé wọn mo dàrẹ́ mi. bí mo rí ẹ o o ṣeun. ọjà ah, eh, bẹ́ẹ̀ tó lẹ̀ ẹ ah, ẹ eh, eh, balógun ah, kí ni tí ń sìn ẹ́ gangan kí ni kí ni ń gbẹ́nu rẹ tá ń gúnyán fún ẹ tó ní tọbi òṣòro ìwọ náà mà ó mà ti ń kára ẹ kó èèyàn ó mà ti sọ ènìyàn pàtàkì bí ó sí irun kábíyèsí á máa pàṣẹ wá sì máa ní kò rí bẹ́ẹ̀ dẹ́kun ọmọ ta ni ẹ́ ọmọ ọmọ ta ni ọmọ ta yẹn ń ṣe gangan ọmọ tó ń tọ́sọ ni ọba máa bá yóò rí ohun gbogbo ọba yóò bá ní ó máa jẹ kí ni ń ṣe kí ni ń ṣe táwọn gbé fẹ́tọ́ nítorí òṣòro ìmúyẹ tó fi jẹ o. ẹ dákun kí ló kọ eléyìí nínú ààfin náà. ká yọ yín ká yọ tó níyìn adérímitán ah! ah! báyọ̀ ń ké sí. àṣé lóòótọ́ ọ̀rọ̀ lọ̀rọ̀ àwọn àgbà wọ́n ní bí yà ńlá bá gbé ní sánlẹ̀ kéékèèké a sì máa gorí ẹni èmi balógun. èmi tí mo ránṣẹ́ pogun tí mo dúró dogun ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀. adérímitán èní kì í ṣe ọjọ́ ikú rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó yẹ kí n fi ẹ̀mí rẹ̀ yílẹ̀ ni àmọ́ mo rán ikú ń ṣe ó ń ṣiṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ fún mi bó bá parí iṣẹ́ tó ń ṣe ó ń padà bọ̀ wá bá ọ ẹ̀yin ọmọ. ẹ ẹ jẹjẹ dákun wá gbé sí ẹwú ẹ ẹ wá padà wá bí padà wá bí àá aṣọ sí máa kí ni ń bẹnu rẹ oúnjẹ wo ló ń jẹ dẹ́nì kan ò jẹ rí ah, ọba ọba ọba ṣe kí ni ọba jẹrọ yóò gbogbo ni jòjòjò dúró síbẹ̀ ìdá wọn bọ kẹ́yìn wọn bọ kó kú dànù ẹni sọ wájú ẹ̀yẹ sọ sí máa mọ̀ kí ni gbogbo ìyàtọ̀ sí ayé àwọn ọmọ ẹrú dèdè sáàkì o. kábíyèsí mo sì dábọ̀ ọ̀rọ̀ yìí tó mo sá lọ rẹ̀ títí títí tó èso mi mo wí fún yín wípé wọléwọ̀de ẹ̀yin àti balógun yìí pọ̀ ìfẹ́ yín yìí ti ń pọ̀ ju. kábíyèsí ẹ̀ mọ̀ dá mi lóhùn wọ́n ní bá a bá ń bọ́mọdé jẹ̀sù lóko góńgó orí imú ẹni ní òmò wò kábíyèsí ọ̀rẹ́ tẹ́ ẹ bá balógun ṣeun ti pọ̀ jù ebi ẹ̀rí ibi tó sọlẹ̀ sí nìsín mo sì wí fún yín títí o ẹlẹ́gbọ̀n. olórí olórí bí sìgìdì bá ṣe tán tí ọ̀tẹ̀ á pé wọ́n gbóhùn rodò òun fẹ́rẹ̀ ìwẹ̀ fi balógun rẹ̀ ó ṣe tán tí ọ̀tẹ̀ nù tẹ́lẹ̀ yìí lèmi pè é tẹ́lẹ̀ wọn mọ̀ pé èèyàn yẹpẹrẹ ni wọn mọ̀ pé ní ìwé èèkàn lè ní. òwò bó bá wá ṣe láṣejù máa ṣèpòru rẹ̀ mú mi ọ yẹra fún mi hmm? wọn pè ó fìlú lẹ̀ ni. ẹ̀yin kábíyèsí bẹ́ẹ̀ bá wá ṣe báwọn ẹ tètè ṣe ni kọ́mọ kóbó. ẹ wọ́n máa wò mí bí ìhàn. kábíyèsí ẹ mọ̀jì òpẹ́. èèyàn ẹ̀yẹ já kérèmọdò lórí nǹkan ẹ. balógun hmm. sódìdí ọba aládé àìtọ́wọ́ kí ni sì ọ̀nà ṣé dandan ni kó ṣáájú bàbá rẹ rọrùn alákejì ni èmi mà ní èmi balógun lọ dúró níwájú rẹ lọ ń wò bí kọ̀rọ̀ yìí. wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé wọ́n ní òun fẹ́ràn ogun àmọ́ wọ́n jẹ́ kó mọ̀ wípé kékeré yan bẹ́kẹ́rẹ́ kò ṣe mímì fàdíyẹ ayájá ní sọ wọn nílùú yájá ayágbò ní sọ wọn nílùú yágbò arákù kọ́ ní iṣẹ́ wọn ní ìrẹ́dìyẹ wọ́n wọ́n ló fẹ́ràn bí wọ́n ní ẹ̀rí bíjọ ní ẹ̀rí bíjọ wọ́n wá jẹ́ kó mọ̀ wípé gbogbo ibi tó ń bẹ nínú rẹ ọ̀ọ́wọ́ ni mo máa dábìrà nínú igbó ni. ká dá a fún un bọ́rùn yẹn mo abẹ́. ọmọ ọba ọmọdé èsì ni ẹ ò àgbò ìṣíní ẹ̀ ọ̀ní rọ̀rọ̀ pẹ̀lú ajá tó bá gbọ́ mi yóò dẹran ògún àgbò tó kàn mí á dẹran mọ́lẹ̀. ọmọ ti dà fún bàbá rẹ. táyìnbó ah! táyìnbó táyìnbó táyìnbó táyìnbó táyìnbó táyìnbó táyìnbó. wọ́n yìnbọn lù ọ́ bẹ́ẹ̀ ni kábíyèsí èyí dùn àyọ̀yọ̀ mi mo dúpẹ́ o tó ìdórí mi ó gbàbọ̀dì. lọ́wọ́ tí gbéyàwó ẹ̀ kú jẹ̀jẹ̀ wọ́n máa ti gbọ́gbọ́ ṣeré kábíyèsí ẹ̀sìn wò mí nà. àmọ́ onífọ̀n ń ṣàwàdà onífọ̀n ń ṣèṣe òṣónú. ta ni o ṣàìmọ̀ pé alápatà ló ní ìbòsí onífọ̀n ló nìkanra. balógun ọ̀rọ̀ yóò gbójú bọ̀rọ̀ mọ́. láyé olúbọ̀ o. kí ni mo wí? mo ní òkúrú wọnú ilé lọ kábíyèsí bẹ́ẹ̀ mo sọ mo ní ìwọ́nú ilé lọ eh. wọ́n náà wọ́nú ilé lọ. kò yá. ẹja jókòó omi ká má ṣe bí ìtẹ̀ mọ́. ẹja sinmi ariwo ká lè gbáyé ìrọ̀rùn ṣùgbọ́n òru ni rọ̀bì wọn. èmi ò roko mọ́ o. ìléyà wọ́n ní ọ̀pọ̀ bọ gbọ́bọ gbọ̀gbẹ́ fìrọ̀bọ ọ̀bọ lẹ́nu béèyàn bá kọ̀ tí ọba tètè gbé ọ̀bọ gbọ̀gbẹ́ àìfàmọ̀ kọ́ bọ́ mọ́ gbérú ẹnu bẹ́ẹ̀ bọ̀gbẹ́ ẹ wò ó lórí ọ̀rọ̀ balógun ni àfàìmọ̀ kí ọ̀bọ balógun ọmọ gbé ń bọ̀gbẹ́ ní pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ààbò ọmọ mi adéríntán ẹ wá bẹ́ẹ̀ bá fò bí ọ̀bá fò orí ẹ̀wọ̀n dànù bẹ́ẹ̀ fọ́ bá kùn yánmọ́yánmọ́ bí ọ̀bá ti tẹ̀ yín lọ́rùn ẹjọ́ kúkú oró hmm. ìṣènìyàn máa sọ. So kódà wọn bá gbóúnjẹ kalẹ̀ nínú ààfin ẹ̀yin ni ẹ̀kọ́ jẹ́wò bóyá mọ́jèlé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá jẹ́ tán tí gbogbo yín sì dúró ní akọni ẹni kó òun tó jẹ. bẹ́ẹ̀ ni. kìkì tí mò ń sọ ni pé ńṣe ni ẹ máa sọ gbogbo ibi tí bá ń rìn sí kẹ́ ẹ máa tẹ̀lé lọ ojú yín ò gbúdọ̀ kúrò lára ẹ̀ níṣẹ́jú àyà. ẹ wò ó ní àfikún nǹkan tí kábíyèsí ń sọ fún yín ẹ má jẹ́ kí ẹsẹ̀ yóò rìn jìnnà sí agboolé ẹlẹ́ni torí bẹ́ẹ̀ gangan lè gbìyànjú ọ̀tẹ̀ tí ń rú wá. kábíyèsí aláṣẹ kejì òrìṣà ikú bàbá yèyé ẹ kúkú gbọ́ ẹ tọ̀ ẹ fọwọ́ pawó bẹ́ẹ̀ lẹ́fẹ̀rìkì jobi aburú kankan ò ní ṣe yín olúwa. àṣẹ. ìran Ṣàngó ló ní sẹ́rẹ̀ olúwa mi ìran òmùwẹ̀ àwọn wọn lodò àwọn baba ńlá baba tèmi olú ni wọn wọ níṣẹ́ mi ìdúkún ọjagun lọ. Mhm iṣẹ́ tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí ajá alájàṣẹ́ tẹ̀ aburú kankan ò sì ní sọmọ yín ẹni rẹ̀ gùn yọ dàgbà yóò dògbò aburú ò ní sí olúwa mi wọ́n jẹ̀sẹ́ náà ju bẹ́ẹ̀ ṣe rán mi lọ. ọ̀dà àwọn tó nílé ó fún yín o. àṣẹ o èmi mọ̀ ti pọkàn mi pọ̀ sójú kan ó jọ pé ẹlẹ́kọ̀ọ́ rẹ ti rá lákàrà mi ní òjò orí tọlọ́lẹ̀ tèmi rò mú. olólùfẹ́ yìí bí ọkàn ẹ dákun ọ̀rọ̀ rẹ ò fi taratara yé mi. ọmọọba ọ̀rọ̀ mi yí ọ ó kàn wọ́ ọkọ ọmọ pẹ́kọ̀rọ̀ ni. pẹ́kọ̀rọ̀. bẹ́ẹ̀ mo forí adé búra fún ẹ kò yé mi. kódà ó ti lóbìnrin mi ìbò mi mi ò ju orí tèmi rò má bì ló fi jẹ́ pé bẹ́mi àti ìyá mi bá wá sáàfin pàápàá jùlọ kábíyèsí bí kí n mọ sọ fún apọ jáde ìgbà míì ò pe orin ìrìn àjò tó sì dá mi lójú pé ọ̀nà ń pa. <laughs> olólùfẹ́ mi ẹ̀yin ju elétò máa rè ọmọ yájú wo àjíkẹ́ ọmọ mo lé téńté mo mú jọba à mi ò lè tàn ọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ sórí gbogbo ìgbà tó máa ń wá mi wá sáàfin lóòótọ́ ni mo ti máa ń jáde kí ni wọ́n fẹ́ parọ́ fún ò mọ ìyá ara rẹ ni bó bá jẹ́ ọmọ ìyá ara rẹ ni ò ní máa san ohun tó ń san ni òbí sórí bì dáadáa ibẹ̀ ni ẹ̀mí mi wà ní gbogbo ìgbà tí n bá ti jókòó tí n bá ti rọ̀rọ̀ rẹ inú mi á sì dédé máa dùn ayọ̀ mi á sì dédé máa kún a má jẹ́ ń tàn ẹ́ àjíkẹ́ ò ní mọ iye ara rẹ o torí ọjọ́ tó o bá ti mọ iye ara rẹ lọ́dọ̀ mi ò máa sì wà wò ni mo nífẹ̀ẹ́ rẹ ìwọ yẹn ní kejì mi gbogbo ohun tó sọ mo gbọ́ ni n gbà àfi tó bá ṣe tí mo fẹ́. tí n bá ṣe ohun tó fẹ́ kí ni tó fẹ́ gangan. sọ fún kábíyèsí kọ́mọ́jọ́ ìgbéyàwó mi rẹ mo fẹ́ fi ilé bàbá mi lẹ̀. ayaba. lórí post ẹ lálejò ni láti olórí kékeré ṣé kò sí. ojú ọjọ́ dúdú ta ṣe bílẹ̀ lóṣù ó lè jẹ́ kúrúkúrú lójú ọjọ́ jẹ́ bábojú ah, <laughs> ó sàn. ó tẹ̀ wá dá báyìí wọ́n sọ bí o ti rí bẹ́ẹ̀ náà ibẹ̀ rí gbogbo agboolé ẹlẹ́nu ló ti dá ẹ̀. ẹ dákun láì tá a lẹ́yìn ń wẹ̀ tiwa táwọn wà tẹ̀ ń pààrọ̀ àrò agboolé ẹlẹ́ni ta ni wọ́n náà tó fẹ́ bá wa jà ni. wọn bá ń jà wọn kàn ń bi yín ọ̀rọ̀ ni pé ta ni yín ń bọ̀ ẹ̀ ti ń sì ràn yín wá. kábíyèsí ló rán wa wá wọ́n ní ká kìlọ̀ fún gbogbo ẹ̀yà agboolé ẹlẹ́ni nípa ẹni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ni ikú ni o kì í ṣàrùn kẹwàá gbọ́ àwọn yòókù wa bẹ nínú agboolé yín nísọ̀rí kọ̀ọ̀kan ìwọ lọ dúró bẹ́ẹ̀ o. ogun ṣàyò ah, ìwọ la róbi yọ ìwọ ń jagunjagun tó o bá torí pé wọn lóògùn kò sí tí ó ṣe ọ ah, o ti ń kọ́ ìtajà wá láàrin ilé ah, mọ bó ṣe yanjú ọ̀rọ̀ rẹ àti ti kábíyèsí o. ẹ dákun àṣàmọ̀tẹ́m pa yóò yé mi o. ó yọ ó yọ bẹ́ẹ̀ni tó o bá ní òye ọ̀rọ̀ lọ pa kí ló dé gan-an a lè fẹ̀dọ̀ lérí òróró kábíyèsí yẹn kí ni àwọn dògárì rẹ̀ àwọn jagunjagun rẹ̀ náà yípo agbolé wa lójoojúmọ́ kí ló dé ṣé ẹ fẹ́ pa wá ṣé ẹ fẹ́ pa wá run ní agbolé wa ni dákun ẹ lọ n tí wọn bẹ láàrin wa ni kábíyèsí ẹ lọ yanjú ẹ ẹ lọ yanjú ẹ o ẹ dákun ẹ jẹ́ afẹ́ ìdọ̀lẹ́ lóróró ẹ dákun dákun ọgbọ́n onímọ̀ sọ́wọ́ gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ dọwọ́ rẹ o lọ́jọ́ ẹ gbẹ̀wọ̀ sọ́wọ́ àlẹ́ yàwó alájọ kọjú ogun sí àwa o kílódé gan. ẹ ní sinmi bẹ́ẹ̀ ni. ewo lè pè. ẹ̀yin ìka wọn wọ̀nyí ẹ̀yin ọ̀dájú dédé yìí ah, bẹ́ẹ̀yin ọba fi ikú tó yáwọ́ pa àdùfẹ́ mi ṣé gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ ah, ah. kẹ́ẹ̀jẹ́ àṣẹ ẹ̀sọ̀ káwá nǹkan ṣe sí ọ̀rọ̀ ẹ̀ takú ẹni rárá ẹ wo ẹ má jẹ́ ntàn yín mm. kúlùkù yín rè sọ́ra eh, mm. ẹni tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ ní àkókò tí mo wà yìí eh. yóò fi ayé yìí pìtàn. ah èyí ti rí ah wọ́n bí mímọ́ ni láyé láyé àpọ̀. ẹ dáwà ìwọ́lá wíwọ̀ ìwọ́lá wíwọ̀ yọ fà yé pété bò. Ah, ọ rí bí wọn ṣe rí ó dàbí olórí aláàrú ẹ tí ì mọ nǹkan kan èyí tí ó bá àdùfẹ́ ló pọ̀ nù yín ẹ̀yin ẹranko wọn wọn. láyé olúgbọ́n o omi funfun òdì pípọ́n láyé ààrẹ sá. bàbá balógun ẹ dákun ẹ mọ lọ ẹ dákun ẹ dákun ẹ mọ lọ ẹ mọ kó ń lò. Àjàdí tí o bá kú omi tó wa wọn nìkan fi ìbọn fọ́ orí rẹ dànù ẹ̀yin náà kọ́ sọ. bó bá o pa bó bá ó bu lẹ́sẹ̀ o ká fìfẹ́ bára wa lò ká lè láṣepẹ́ ká má ṣe bínú orí ká fífi ládé. balógun kò ń lù ú kí náà wàá ṣẹlẹ̀ ságbolé ẹlẹ́ni báyìí. ọmọ ṣe o. lónìí to moonlight. Ah. orí mi wá gbọ́ rákùn máa ṣe jẹ́ ń jìyà o. agbègbè tí mo gbà ní kí ló ń tó gbòòrò tí mo rò pé yóò bá mi yanjú ìyá rẹ̀ alákẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ lọ́la àṣojú lásánà fún mi. ṣùgbọ́n wọ́n sọ pé ó mú sọ̀rọ̀ báyìí tí ò rí láti ní jagunjagun nípa bí òkú tó wọ̀ mí yóò tún dùn ó gbogbo kẹkẹ ìpalẹ̀ bó fi mo tẹ̀sí wà ní bí nínú mo tún fi wá sọ́dọ̀ rẹ̀. Bọ̀dé rí mi tán ó ń Fọlájiyọ̀ mi bó bá mọ Fọlájiyọ̀ ọ̀dà kí mò ń ṣe ń yẹ̀wò rẹ̀ láì ti ṣèyàwó. <laughs> Eh, olólùfẹ́ mi lọ́dọ̀ tí ẹ mà ní òtí bójú mi lọ́dọ̀ tèmi kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ níwọ̀n ìgbà tí a ti mú ọjọ́ ìgbéyàwó síwájú tó tì sí súnmọ́ kò sí ohun tó burú. àdérí mi tán èmi mọ̀ ọ́ kàkàkádàn rẹ farabalẹ̀ dò sórí igi yóò dorí kodò ni ebi wọ ni bí mo ti ń yọ ebè ló yí mi poro àbí ọ̀dà kó tó di pa amọ́jọ́ ìyàwó ṣó ni mo ṣe ń wo ìyẹ̀wò rẹ wa kẹ́ni kí ló ń wo lójú mi. kí ni kí ló ń wò. Eh, iná ọ̀fẹ́ mi tó ń bù yẹ̀rìyẹ̀rì lójú rẹ <laughs> òun ni mò ń wò ó tún ní nǹkan míì tí mo tún rí o tí wò ó sì mọ̀. kí ni. èjì rẹ̀ ará àsokùn wíníwíní lójú orogún èjì rẹ̀ lójú ìyá rẹ̀. <laughs> ẹ tó kò lè rí kèsì èjì rẹ torí mo ti bọ́ gbórin àbí. o wá tọ́ra rẹ ṣé o o ò fura pé ọmọ ti ń rìn ara rẹ báyìí. mo rí wọn wọn pọ̀. gẹ́gẹ́ sí ẹ ìyàwó ìyàwó èmi nù ú. ẹ máa ti ń lọ ní ọkọ mi ah. mò ń wá ní ń bọ̀ àkàwá náà ni. àṣẹ hmm. àṣẹ. Hmm. ọ̀rọ̀ yìí ló jẹ́ kí n rántí òwe táwọn àgbà máa ń pa wọ́n ní ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún hmm ọmọ ya jowó o mhm. mọ̀ sí fàwọn ọ̀rẹ́ rẹ lẹ̀ ọ́ lé ọkọ mà nù. ìfínlẹ̀ bá sì mọ ríra. èyí tún wá rèé o àwọn àgbà ní ijó tá a jò ń ta tí ó yẹ ni ilé láti kọ́kọ́ mọ ijó. ìtumọ̀. ẹkún ìyàwó tó sùn alọ́jọ́ ìgbéyàwó rẹ̀ sóòtì mọ̀. o <laughs> ò jẹ́rìí mi tó bá jẹ́ tẹkún ìyàwó fi ń dàrú. jà gbọ́dọ̀ ẹnu. ìyá mi ń bẹ nílé ní àbúrò bó bá ń bẹ nílé ẹ kí ó mọ gbọ́ mi òkú kíkẹ́ tó kẹ́ mi òkú tó gẹ̀ ọwọ́ tó múró mi bí aṣọ odò kan odò kan ti ń bẹ láàrin ìlú aláwájú wọn ò bu mú èrò ẹ̀yìn wọn ò bu ẹ̀ èmi ọmọ ò débẹ̀ mo bọ́jú. ojú mi wá dojú oge ìdí mi dìdí ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ mẹ́rìndínlógún níbẹ̀ nídìí tèmi nìkan ṣoṣo tó bá ṣe pé rọ mo pẹ́ wá tún láṣọ àmọ́ ọmọ tún tòbí mi torí mo bá wáyé ń bẹ lábẹ́ aṣọ èmi ò mọ mo ṣe fálàpà tó ní mọ̀ fòun pọ́nlé ìmọ̀ mo ṣe fún yèyé mi tó ní mọ̀ gbalé ọkọ lọ ilé ọkọ tó ṣe wípé bó ògùn wá ló di kókó bó òrokà wá ló di yàyà kò sóhun tá a ṣe tí tẹ́wọn lọ́rùn nílé ọkọ àfi kélédùmarè fi bẹ̀ gbà mí. orí èmi mo ti ń sunkún mọ́ ni ah! eh! ọ̀rẹ́ mi ọmọ òkùnkùn sọ ọ́ ọmọ ìyá jọ̀wọ́ mo ní wàhálà mi pọ̀ o tó mọ̀ pé o ní olóríkì tó mọ̀ kì fọ́kọ rẹ nígbàkigbà tó bá ti ń bínú tó lè kí díẹ̀ fún akáàgbọ́n èèyàn náà ọmọ olóòjé ń pètù ọmọ arọtíwẹ bí òjò nílé bàbá tán gbé bí wọn lọ́mọ nù òròlú nílé nílé yeye tán gbé bí wọn lọ́mọ òròlú ọmọ akẹláwẹ ọmọ mo níyọ ọmọ ọjà tẹ mo lépo nílé mo jẹ lání funfun mo lẹni nílé mo sùn lẹ́ẹ̀kan ọmọ àbí gọ̀ǹgọ̀ para mébè ẹnìkan ò gbọ́dọ̀ pàdé wàhálà bẹ́ẹ̀ ṣe o torẹ́rù bàbá wọn ní tọ́ṣẹ́ ìwọ̀fà bàbá wọn àti tọrọ kankan àwọn lọmọ mọ́tò òkúta ọ̀rọ̀ dìgbé o mo tẹ gbogbo ọ̀nà sómi ṣùrùṣùrù ọ̀pọ̀lọ́ àdígún ti mọ̀ pé wọ́n ní ẹ̀hún ló jẹ́ kó mọ̀ ọtúyà ń gba. ọmọ tí ìdílé ọkọ tó ti mọ gbogbo orí kìtàn ah. tọ ibẹ̀ òkùnkùn sàn sówó yóò sàn sára yóò sàn sára àfíà elédùn ó sì pèsè tiwa. Do you guys really know the demands of what you are requesting for? Of course we do. We even read about them. Torí gbogbo ẹranko ni pípa fọ́dẹ. Gbogbo ẹ̀gbìn kan ni jíjẹ fágbẹ̀. Àwọn ọ̀bàyéjẹ́ wọ́n wà ní àárín àwọn tí wọ́n ń sin òrìṣà yìí. Èyí ló ṣokùnfà bí àwọn òyìnbó tí wọ́n ṣe ń kó àwọn òrìṣà yìí. Owó kékeré ni wọ́n ń ta. Gbóríṣà kan five million naira it's not a joke o. Oh. ó wọ́n mi lójú o. Oh. thank you very I appreciate. you are always one of our top clients. ibi àwọn bá ń rè ní ṣàtọ̀nà fún gbé. ẹnikẹ́ni tó bá ti jí ẹ̀dàn gbé ilẹ̀ igba òkú wọn o. n bá lọ sí wọn sẹ́gbẹ̀ odò ó dò orí jẹ́ tiwọn ó wà níbi tá a ń bá wọn sí lókàlẹ̀ báyìí. tá a bá rí èrè òòṣà kan tó jẹ́ gidi ṣé ìmọ̀ ibi tí a ti lè rí ta ní owó kékeré. ó di ìpàdé. ó di ní ńlá. yóò bá bí ní ńlá. bẹ́ẹ̀ ma. ẹ̀já tí wọ́n bá ní o má dà gbìyànjú àti má dà. ìbà ayé o ìbà àgbà ìbà ìyá mi olókìkí òru ìbà olójúmọ̀ràn lórí ìkàwé ẹyẹ àgbà. ẹyẹ ńlá bá páwìn ni ẹyẹ kéékèèké àfẹsẹ̀ wíníwíní. àwọn olóyìnlẹ̀ àwọn olóyìnlẹ̀ àwọn olólànà àwọn àtẹlẹ pàṣípàṣí jẹ́ ọ̀bẹ ìmọ̀lẹ̀. bọ́dẹ̀ tó bá ṣe ẹ̀fẹ̀ bọ́ọ̀lù báyìí wọ́n lẹ̀. bẹ́ẹ̀ ṣe wàá yẹn lọ akọ́ sí o. ọkọ mi nìyẹn ní sùpàdélékè ní sùpàdélékè àwọn ọkùnrin mi nìyẹn.

It is beyond human comprehension. Nǹkan kan ṣẹlẹ̀ tá a dẹ̀ fura sí. Ẹ dẹ́kun kí la wàá ṣe tó kúrò báyìí. A sọ ẹ ni. Orí ah, mi o. Nǹkan ìjọra wọn náà ni. Kò lè jọra bẹ́ẹ̀ ni ìlú tó ra. Wọ́n bílíọ̀ náírà. ni o. Kó àti ìyàwó ẹ̀ kan jọ máa lọ. Má jọ lọ máa ṣọkọ àti ìyàwó lọ́rùn. kò sí bá ẹ ṣe lè gbé ẹ̀dán tó bàbá mi ó padà sáàyè rẹ̀. ó sì ní kí ni mò ń kọ àásí tọ́wọ́ kọ́ bá rojọ́ ọkọ tọ́wọ́ kọ́ ń ṣàròyé ọkọ ẹ ṣútọ́ sí báyé ọlọ́kọ́ lẹ́nu pé òun ò ní sí níjọ́ àjọ̀dún ọlọ́kọ́. ọmọ ọba rírí mi tán àdàbà rẹ ń pè gèrè bíi pẹ́yẹlé mi ọ̀gbọ́ ẹyẹlé mi kúkú gbọ́ ẹ ṣùgbọ́n ó yẹ kó mọ̀ pé bí a bá ti ń sọdún làṣàmọ̀já ibẹ̀ náà láti máa sọdún múlá wa àkókò tí gbéyàwó rẹ̀ bọ́ sí lọ fà á bí ìbá wa ṣe pé táwọn àna mi tí wọ́n ní kí n wá yọjú sáwọn káwa náà jókòó ká ṣàpérò lórí ìrìn àjò tèmi náà ó sì mọ̀ pé kí ni yàpọ̀n lórí tó fi súná ti ń kọrin ìtaláwà ẹ wo ẹ̀jẹ̀ mi náà kú ò lẹ́gbẹ́ àpọ̀n. Ah! ọ̀kẹ́ owó ẹyin bó ti sọ̀rọ̀ bí ọ̀kẹ́ mùtẹ̀ ah, kí ni mo sì ọ̀nà ọ̀rọ̀ rẹ ti fi máa sún mi o sọmọ tó dùn mí jù lọ rẹ̀ ọ̀ ti kọ́kọ́ sọ̀rọ̀ tó dáa ṣáájú ọ̀ wàá fà sọ̀dùn bàjẹ́ ah, ẹ wo bí ti ọjọ́ ọmọba hmm. adérímitọ́ hmm. ẹlẹ́dàá rẹ rímitọ́ o sórí bọ́ ti wà yìí èmi gangan lójúlówó ọ̀rẹ́ rẹ ọkọ̀ mọ́ ni fọlọ́tẹ̀lẹ̀ jò mọ́ lọ jóná lọ sọ́lọ́jọ̀gbéyàwó rẹ bọ́ bá wẹ̀yìn adérímitọ́ èmi lórí bọ́ owó wájú rẹ èmi náà lọ rí jáwọ́ lọ́tẹ̀ ò mọ̀ lọ. màá fi polówó bọjà jẹ́ wo adé rí mi tán inú mi dùn kò rí mi tán sórí ajẹgbodò wọn ń wẹ ní kúnra ni o kò sẹ́ni tí fi àdàbí òun àfàdẹ́tẹ̀ ìwà àjọ lójú mhm. bí wọn bá sí lọ́dọ̀ rẹ ọkàn mi bẹ lọ́dọ̀ rẹ òun sì dùn tí ọ tọkàntọkàn òun gan ti ń bẹ lọ́dọ̀ rẹ n ó ṣe jùlọ. ọ̀ya mm. ah, ah. tẹnujẹ ni o. èmi ọ̀ya tẹnujẹ ni o. o ṣe wá fẹ́ sálọ o ṣe wá fẹ́ sálọ tó fẹ́ dúró tí a ń tọrọ wa. fún tọ́ sọ ọjọ́ kejì ni wọ́n dé. ká fìfẹ́ bára wa lò ká lè láṣepẹ́. ká má ṣe bínú orí ká má fi fìlà dédòdò. ọ̀rọ̀ ayé àdániwáyé lóye. ẹ rí ta ni. kábíyèsí àárọ̀ ọmọ ni gbogbo ogbó pátápátá la ní kábíyèsí àárọ̀ ọmọ gbogbo ọ̀dàn la wọ̀ gbogbo agbègbè tí ń bẹ láyìíká àwa ìkábíyèsí gbogbo bẹ̀ látẹ̀ àrègún ti jáde kí olúwa mi. ẹ rí àrẹ̀mọ mi pátá àṣẹmu kan fi yín dọ̀yàwó di lásán ni ẹ lè gbẹ́dì ẹ níjọ èsì wàrẹ̀ tí wọ́n fẹ́ fòtò tó òun tó ń fẹ́ gẹ́gẹ́ bí ìṣèbé gbogbo tìrọ̀ lẹ́lẹ̀ mọ́jú ẹ wàá rọ́ mọ́ ẹ rọ́mọ́ tèmi ẹ sì ń bẹ lókè èèpẹ̀ mi kábíyèsí ẹ fọkàn balẹ̀ àwárí lobìnrin wá nǹkan ọbẹ̀. ẹ̀gbọ́n gbẹgbẹgbẹgbẹnu kò ń bí. ẹ lọ wọ́n mọ̀ mí fún mi ẹ wọ́n mi. bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ bá mú àrẹ̀mọ mi débí a jẹ́ pé orí ilẹ̀ yóò dé èèwọ̀ fẹ́yìn náà nu. Ah, ah, kì í ṣèlú yìí nìkan o orí òkè èèpẹ̀ ó dé èèwọ̀ fún yín. Ah, eh, ẹ wá rẹ̀ dáa kó bá rẹ̀ bọ́ yẹ orí ẹ̀ dà. ẹ gbà míì omi ọmọ gbọ́ kọmọ gbọ́dọ̀ tẹ̀yìn wọ̀ gbin lẹ́nu. panogun ah kábíyèsí tèmi yé mi o ah, ah, gbogbo wa la mọ̀ wípé ọ̀pá àtìró ò yẹ nínú ìbọn bẹ́ẹ̀ tún ò yẹ nínú agolo tìró inú ààfin tí mo wà yìí kábíyèsí kò yẹ mí ẹ jẹ́ ń padà bí wọ́n ti fẹ́ mi iṣu lọ́kà ilé bàbá ẹni yàtọ̀ sí ilé ọkọ ẹni. ọmọ ìyá jòwó báwo ló ṣe ń ṣe báyìí kí là ń sọ kí ló ń sọ kí ló dé tó o tẹnumọ́rọ̀ kan ṣoṣo bí ìgbà tí ìgbín bá tẹnumọ́gi à ń jà nítorí ọjà ọjà níta ní pariwo lẹ́ẹ̀kúlé òun ó ní sùúrù ni o. kò yé ni ó sì yé àwa gbogbo ẹbí tó ń di ìlú ya lórí ọ̀tẹ̀ àlọ́run ṣé ọba adéfọlápẹ̀ tó jẹ́ pé ààfin rẹ̀ ń gbóná jẹjẹjẹ lọ́wọ́ nísìn lọ́fẹ́ lọ́bẹ̀ àbọ̀kọ̀ rẹ tó jẹ́ pé àmọ́rú àwọn wo ni ẹ sọ pàǹpá tí ẹ jí gbé tí ẹ bá gbọ́ pọ̀ padà sáàfin sí òun níwájú ọ̀nà ìgbé. Ah, orí mi kọ. ẹlẹ́dàá tèmi gan kọ́ o mélòó mo sì tó lẹ̀ ojú kẹpọ̀ ojú kéré èmi ò ní fojú mi lẹ̀ kí tálùbọ̀ wọ̀ o ìdí nù táwọn sọ pé ó sì ṣe sùúrù díẹ̀ sí láàfin hàn ẹ̀. ó tiẹ̀ padà sílé ọkọ ẹ̀ kò sí bó ṣe ní padà ṣùgbọ́n gbogbo ẹ̀ tó ń gbóná janjanjan yìí àwa ò ní gbà ẹ́ láyè kó lọ́kàn wa ò ní gbà á ní sùúrù ọkọ mi. dákun ṣe sùúrù ẹ nǹkan wà rí ìwọ rí. Hmm? Ah, báyìí wọ mọ kú ọ mọ kú o. Apagó. Apagó. Apagó. Ẹ dákun. Ẹ dákun. Ẹ dákun. Wọ́n wí fún ọ. Mo ní ikú ń jẹ nǹkan kan lọ́wọ́ ni. Tó bá ṣe tán, ó ń bọ̀ wá pa ọ́. Òní ni ọjọ́ rẹ pé lọ́wọ́ ikú. Ẹ dákun ẹ má ṣe dùn mí àgbà tí ò bínú ló mọ ẹ pọ̀ sí ẹ má bínú tọ̀ ẹ dẹ́kun ìdìbò rẹ. kò máa sí tèmi fẹ́ fọmọ ṣe mọ́ tí mo bá bínú kò léèwọ̀ bàbá rẹ ò jẹ́ kí n ní ọmọ tó pọ̀ ìwọ̀nba tí mo ní ó tún gbà lọ́wọ́ mi ẹ fi àdùfẹ́ pa mí lẹ́kún n ó fi ọ pa bàbá rẹ kún èmi mo sọ bẹ́ẹ̀. ẹ̀rẹ́kù ẹ̀rẹ́kù ẹ má ṣe dúbí ẹ ẹ má ṣe dúbí ẹ má ṣe dúbí. ní lọ́jọ́ òkú rẹ pé kì í sọ̀la. ẹ̀yin ẹ̀ṣọ́. yóò kọ́ fẹ́ o yóò kọ́ fẹ́ o. ẹ ò gbọ́dọ̀ fi kú rọrùn pa ẹ dùn lọ́rùn. bẹ́ẹ̀ ni ẹ dẹ́kun bẹ́ẹ̀ ni ọmọ dẹ́kun ẹ dẹ́kun ẹ dẹ́kun ẹ dẹ́kun ẹ má ṣe dúbí ẹ má ṣe dúbí o ẹ má ṣe dúbí o ẹ má ṣe dúbí o ẹ má ṣe dúbí. ẹ ò tí ì mọ nǹkan kan mo ní mo ní tí mo ṣe fún yín mo ní tí mo ṣe fún yín àwa mo ní bùsùn mo fún yín eh. ẹjọ dá àbíkí mọ. ìgbà tẹnu rẹ lé yóò ní ọmọ pọ padà dé pa ọ. bóòni ọ̀rí nkankan ìwọ ńkọ́. kàkà ló mọ ba ẹran là ń rí. ẹran ẹran bí ibò o ah, lọ́gbọ́n fẹ́ mi. Eh. ẹ káre sẹ́ẹ̀lì bóun ni ọmọ bàdà. ẹ ẹ rí kí n la. láti òru ìjẹta tí gbogbo wa ti wà ní igbó ṣe ó sì dá yín lójú pé gbogbo tó yẹ kẹ́ ẹ̀ wọlé wọ̀. <sighs> ọ̀dà àwọn ọmọ ogun yòókù dà lóògùn ẹ fún ọwọ́ àárẹ̀ ẹ kárí ah, ọmọ bàdà àmàrí ah, ah, kankan ẹ̀yin náà ti bọ́ bọ́ bá Benz tí wàhálà òde báyìí ọ̀dà ìrókò ti wó sílé ìràgbà yìí báyìí ìṣẹ́dí ṣíṣe sẹ́ẹ̀dí ọgbọ́n báyìí àwárí báyìí lóbìnrin wà kọ́bẹ̀ àfi káwá kan ní o àfi káwá kan ní o àníjú ó sú wa bẹ́ẹ̀ la àníjú ọ̀rẹ́ wa ọ̀yá ẹ̀jẹ̀ afọ́nsígbó padà ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ìdúró síbẹ̀ èrò síbẹ̀ tó gbódó mi ọ̀yá ọ̀yá ọ̀yá. bó bá ó bù lẹ́sẹ̀ o.

dájú mẹ́lẹ̀ ló ah, ah, ah, gbọ́dọ̀ kúrò ọ̀rọ̀ yìí rẹ̀ ẹ̀gbọ́n mi hmm? àjálù gbáà lélẹ̀. iná ọmọ gidi ni o kò gbọ́dọ̀ jóòyàn odidi ọmọ ọba adérími tán náà pàápàá kópa láwọn wọ́n jù lọ́rùn. Ah! ẹ̀gbọ́n mi ilé wo. ó e, ṣe é wò ni ah, kò ṣe é wò o. ọmọ ọba hmm. ẹwọ jẹ́ máa lọ. àfi kélé dúró àgbà wa. ẹ gbọ́ hmm? tàwọn kúkú kábíyèsí òkú adérímidá ni balógun gbé wọ̀lú. adéfọlápè lónìí ni kò ní dọ̀la òní ni ẹ̀mí rẹ̀ ó tọwọ́ mi bọ́ bẹ́ẹ̀ ni n tí ò yí ọ mo fẹ́ fi yí ọ mo fẹ́ fi yí ọ wípé ẹ̀gún ata ni ọ ọ lè gun mi dénú ẹ̀gún àràbà ni ọ lè gun mi dọ́kàn egungun ọ̀ka lásán ni ọ kò sí ní tó fi ọ̀ka mi ṣe lónìí lọ́ọ́ dágbére ah. tó lọ bá wọn bàbá ńlá rẹ̀. fọ́kùsà yò. ọkùnrin lọ ń ké sí. irin bá wọná iná máa tún rin rọ ah. okòrò ìròyìn báyìí lòun kànàkànà ajá rẹ tó wọlé takùn ó di dandan kó fẹ̀jẹ̀ wẹ̀. Ah. má sàkè wá wo ọlọ́fẹ̀ẹ́ má sàkè wá wo olúwa àkèré tó ṣàkèwò yóò di àfòdámi nítorí àwa la mọ bá àti ìṣe tí kì í fi yíwọ lónìí lọ́nà. Ah! bẹ́ẹ̀ni òní ló ń kó ìrẹsùn tó dẹ̀ mímọ̀ mọ́. èmi ni. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah ògidì ni. yìí kanlẹ̀. ajá balẹ̀ lọ. ẹ bá ti mọ̀ pé òun bọ̀ ah. àti ẹ̀mọ́jọ́ kanlẹ̀ balógun ni ó kù. Eh, eh. <laughs> ẹ ti rí mi tán. Eh, balógun ajọ lọ báyìí hmm? òní wọn pa bí ẹ ṣe pa bẹ́ẹ̀ mo sọ. ní àjò kì í jẹ àdúgbò ilé eléyìí bá mi lọ lé mi. àkúfà. bẹ́ẹ̀ ni àkúfà ni nídìílé ọba bẹ́ẹ̀ bá dárú ẹ̀ wò. inú odò wo la wá ń da òun láàsì báyìí kábíyèsí. wọ́n jàre mọ́ mi ó lọ lójú mi. kábíyèsí kódà kádùfẹ́ náà tójú mi lọ. a lè torí pé gún wagò ká sọ dẹ̀bọ̀ra a lè torí àjọṣepọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin àti balógun kábọ̀dọ̀ iwájú ọba lọ́la jẹ́ tówó ti lẹ́yìn tí ó fẹ́. Hmm. kábíyèsí bẹ́ẹ̀ bá lé gun yín òjò bẹ́ẹ̀ bá sì ní òjò mọ́ kò sẹ́ni tí ó sí o bẹ́ẹ̀ ni ọba ba lórí ohun gbogbo àṣẹ lọ́ba pa ọba ìdábà ọ̀ kábíyèsí ẹ pàṣẹ. ọba ìdábà. bẹ́ẹ̀ ni. wọ́n ah! ṣe o balógun balógun òjèbúrẹ́ ẹ̀ mọ̀sí níbí ṣé díẹ̀ díẹ̀ ẹ́ wọ́ọ̀. balógun. kábíyèsí o kábíyèsí o. Ah! Ah! ọ̀sán já ọ̀run dọ̀pá kòwé èké kòwé ọ̀ha àfi ìbòjò kú ẹnu sàǹsọ̀fọ̀ ah! kan dárí ewu kan dárí ewu. Balógun sùúrù ni ó ṣe sùúrù ni ṣe nǹkan gbọ́dọ̀ bàjẹ́ ẹ má jọ bẹ́ẹ̀ tẹ́jú báyìí lọ ẹ dákun. orí yín ti bu. tanigbawi. sọ̀rọ̀ lẹ̀ ń gbé nígbà tí wọ́n pa ọmọ mi ẹ lè sórí tó dáa. Ah, nǹkan dé o nǹkan ti dé o. kí ló dé kí ló ṣẹlẹ̀. wàhálà tó ti dé o. kí ni kí ni. irọ́ irọ́ ah! ẹ má sọ̀rọ̀ púpọ̀. ẹ dákun ah! ah! kí mò ń gbọ́ o. kábíyèsí ni. ẹ kí kí ló ṣe kábíyèsí. kábíyèsí ti ti wà já. kábíyèsí ṣe kílẹ̀. kábíyèsí. Mọ̀lẹ́wò! Mọ̀lẹ́wò! Mọ̀lẹ́wò! Mọ̀lẹ́wò! Èyí ò dáa! Èyí balógun balógun balógun yẹ mọdà nǹkan ṣe o yẹ òṣèré kọ̀dà òṣèré kọ̀dà òṣèré kọ̀dà nǹkan ṣe o òṣèré kọ̀dà òṣèré kọ̀dà. ọmọ ma odidi ọmọ ma balógun. wo àkúfà tẹ̀ ń sá fún ló wọlé tọ̀ yìí bẹ́ẹ̀ ni. balógun àwọn òsè ilé o àwọn òsè nílé o àṣebọ̀dẹ̀ bá ṣe pọ̀ tó náà nìjà pọ̀ tó. ojú rí bí ojú rí bí nǹkan bàjẹ́. ojú rí bí ojú rí bí ọtí di ọmọ ọtí di ọmọ ọmọ ti di ọ̀la. ẹ ṣe ọ̀rọ̀ ìyá ẹ torí adédìgbò ọmọ mi ò sí mo fẹ́ kó dé fìlàsì pàdé ọ mo fẹ́ kó jọba síwájú adé mi kan. kó dé fìlàsì wájú ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni bí mo ti fẹ́ yàn. ọmọ rírì ga ọmọ rẹ tèmi ń wò yìí lóòótọ́ lè jọba o ó léwu mọ́ rírẹ̀ bá ọ̀rẹ́ ẹ̀ mo mọ pé oríṣiríṣi ara ló ti dá níṣẹ́ tí mo rẹ̀ dálẹ̀ ah, ah! àmọ́ o kìnnì kan kàn mí lórí mi àṣírí tó lọ́ọ̀rẹ́ mi tún fún bàbá mi tó rò pé kò ní lẹ́yìn kò ní lẹ́yìn ní gbogbo ìgbìyànjú mi sọ̀rọ̀ pé inú ogun tí kábíyèsí ń dá àti èyí balógun ń dá lórí adé ni bí wọ́n bá lè kọjú ìjà síra wọn wọ́n fi síra wọn nílò adérin tán wọn hmm. bàdérin mi tán bá sì ti kú ọmọ mi ó ya bọ́ sórí àpèrè àwọn bàbá rẹ̀ ní bàdí yọba nìwọ hmm. náà bá di ọ̀rẹ́ ẹ̀ yọba. oníṣòbẹ̀sù akọ̀rọ̀rí ọmọ olómọ mọ́ṣúkú pé lálágìnní wà ló ti fọ́ ọ̀rùn lágbára láì ṣe jagunjagun. n ò fẹ́ kí ìdí ayé ó gbọ́ wọn àwọn ìyá mi. ayé kò sáà mọ̀ kẹ́kọ̀ọ́ mọ̀ bí àwọn ọ̀rọ̀ mọ̀ ń sọ̀rọ̀ dáadáa. kí wọ́n wọ lánàá kí ni làkàtà mi látọwọ́ ọ̀yẹ́ mi kí mo ṣe títí náà ah! mi ló bàjẹ́. you had nothing you were hopeless o ní kankan o jáwé èèyàn. nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn ó dẹ̀ ti tán. ìwàkiwà ìwà burúkú ayé àti tọ̀run. impossible. this is my payback time. this problem. Darren ìwọ Rotimi. since tó ti decide láti ṣìjà rẹ lẹ i'm going to open your yansh to the world. ajá ni ọmọ yín oníṣekúṣe ni ṣe ló ń ṣìdí lẹ fọkùnrin káàkiri ọmọ sún sẹ́yìn ìgbà wọlé láti bọ́ síbi. èmi tó mọ̀ ẹ́ pé o ti ń trespass náà wá sílé ọ̀dọ̀ ẹ̀ wá bá. See this please talking to me like this. Baby mi, má bínú, ṣe ti gbọ́. Just calm down, okay? Mo ti wálẹ̀. Mo ti wálẹ̀. Nice one. O ti ní boyfriend. Mo dárọ̀. Ọmọ tó ń sọ ni wá, àwọn ọkùnrin máa ń dùn wá lọ́tún, wọ́n máa ń dùn wá lọ́sì. Ǹjẹ́ wá rí i pé ah, a wà lọ́fíìsì, à ń gbé gbogbo ẹ̀ kọjá níwájú ọ̀gá, ọ̀gá ọ̀hún wájú. Wọ́mọ, wọ́mọ, yi ki wo yéé pa ọmọ rẹ̀ kájọ máa kó lábò tó bá ń wà lè ṣe wọ́n wọ́n tó bá ń wà lè ṣe tú tó wà. o ti wá tẹ o ti kọjá yẹ máa bẹ ẹni máa sọ fún mi pé fẹ́ ẹ sẹ́yìn ẹ fẹ́ kọ́ bẹ́ẹ̀. mami kí ló ṣe mami mami mami mami mami mami mami mami mami ṣọmọ yẹn obìnrin ṣe bẹ́ẹ̀ yẹn. ìfá bó tiẹ̀ ṣe kọ́kọ́ wọ lóòótẹ́ ó lọ ọmọ mi ní mi tí ìgbò yá tàti kíìsì mo gbóni gbòtẹ̀kọ̀ òun gan-an ó kó mi mọ́ra ni ó ṣeré jù. aṣàṣẹ́wó ni ẹ́ aṣọ́rí náà bì ni ẹ́ aṣẹ́ játijàti ni ẹ́ aṣàkó ajá ni ẹ́. o pè mí ní àkó ajá you are a bastard. ṣé mo fọ́ fọ́. tí ìwọ ti gbàgbé ni ṣé tójú bá wá kúrò ń bẹ ṣọ́kàn máa kúrò ń bẹ sórí gbogbo àwọn ìròyìn tá à ń gbọ́ káàkiri nípa èyí kò kò tẹ́ wa lọ́rùn. sọ ni mo jalè ni àbí mo pa. bó ṣe ń gbé kúkúrú báyìí ló ń gbé gúngùn bó ṣe ń gbé sísọ ló ń gbé títí rin kí ló dé. mo rò pé ẹ jáwèrè sá. okùn ọ̀rẹ́ àwa mẹ́tẹ̀ẹ̀ta ó ti já ẹjọ́ mi kúrò lára yín mo ti já kúrò lára yín mo ti yapa pẹ̀lú yín mo ti yára mi kúrò lọ́dọ̀ yín tó ti máa lè bẹ́rẹ̀ wá ṣe pọ̀ mọ́. as in lọ bí almost as half a billion. torí ibi tó jókòó sí ni àwọn ọlọ́pàá ti máa bọ́ńdù ẹ lọ sí station. mẹ́mi ẹ ti dé. Ah! mami ẹ ti dé. ṣé ìṣe bàbá yìí ti ọ̀sẹ̀ ló dọ̀fẹ́ yẹn. ó dà kó ti ya wèrè. ṣé èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ó ń ṣe ta ni wọ́n gangan náà. ebi ọkú ẹ. ṣé wọ́n jẹ́ president wa. o ò ní apologize. ṣé mo pààyàn ni. mo lọ gbádùn ara mi mo lọ ṣayé mi. ṣé orí kò lọ́jú tì orí orí fine boy fine man òfin lẹ̀ síbi mo ah. tẹ̀lé jíọ̀sì ẹ kiri. àwọn olóòtú àtọ́ ń pẹ̀lú fine boy wọ́n kọ́ tó dàbí àgbọ̀nrín àbẹ́lẹ̀ ìjà wèrè. èmi àgbọ̀nrín. sọ́ni tó bá máa di ọ̀la. kí ló fẹ́ ṣe é ọlọ́run bá gbọ́ mi ò fẹ́ gbọ́ tẹ́nibọ̀dì fẹ́ sọ. máa gbé bọ̀bọ̀ yẹn wọ master bedroom. Ah! rnb ọlọ́run rest in pieces. ṣúra ayé yìí ń gbà mí tí nǹkan bá dé báyọ̀ nílò ṣe bí ọmọkùnrin kọ́ bẹ́ẹ̀ sọ́ọ́ mi sẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ́ mi sẹ́ẹ̀ gbogbo ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀gá ọ̀gá bọ́lá wa kí ló ń ṣe kí lè dé kí ló ń bẹ̀rẹ̀. Darasimi. Oluwatimilehimi. What's today's date? 27th of August, the last Friday. Tania. Tania. that the end of your own life dá so everything about you ó máa wá sí stand still àbí. why ìgbà tó ya wèrè like are you mad Kase wá gbà pé ọjọ́ ti rán sìn ó ti kó ẹyẹ lépọ̀ májíyẹ ṣé kò yẹ kó mọ ẹgbẹ́ orí ẹ̀ ni. aṣọkàn tí mo sá sórí nǹkan ọmọ aráyé ti gbà lọ́wọ́ mi o. ọ̀tọ̀ ni ara ọ̀run ọ̀tọ̀ ni ara ayé ẹ jẹ́ kára ọ̀run kó máa ṣọ̀run kára ayé máa ṣayé. Is that what you think? It is what I know. So I don't care. Huh? Yes. Ìyá àti bèbí ṣe bẹ́ẹ̀ yìí sọ́nà. Ṣé òbí máa ń mọ ojú olórí ọmọ ni? Ọmọ ló mọ ojú olórí ìyá. Kò sí gbogbo abiyamọ tó máa gbàdúrà pé ibi tí tó sí ọmọ òun sí kóun mọ bẹ̀. It's an emotional trauma. But I want you to understand something ẹni tó kú kọ́ ló ń bá wa fọwọ́ kẹ́. aṣọ mi rè lọ́wọ́ ẹ̀ṣọ́ fẹ́ bá mi kó sínú washing machine. mo fẹ́ kó sínú washing machine mo fẹ́ fi fọ ilé ayé ẹ ni you idiot. get out. ẹ sùúrù now what is wrong with you now. gbọ́dọ̀ lẹ́mi you cheap harlot get out. ọ̀rẹ́ ní sùúrù what is happening. Ah, hold on now kí ló dé náà ọ̀dẹ̀ rọra kí ló ṣẹlẹ̀. alẹ́ lè bolo ti wá. níbo lẹ gbé dára sí mi sí mọ́ mi níbo ni dára sí mi wà gbogbo ilé ìtẹ̀ ń sọ yìí láàrin èmi àti nonsense absolute nonsense. Darasim. jẹ́ ká gbàgbé pé Dárasími ti kú Dárasími dẹ̀ ti bá tiẹ̀ lọ ẹni tó kú ti kú kò lè padà wá mọ́ ọ. you mad orí ẹ ò pé adébáyé you a slut ah, yes mi ìmọ̀ pàṣẹwúra dáradára dèrèdèrán dọ̀rọ̀dọ̀ ni ẹ. ẹ tó kú ti kú you go ahead with your own life there is no problem without a solution move ahead man. Ah! látàyè báyìí lọ ti ń sọ wípé a problem shared is half solved. lórí ìṣe pé kò lè léyìí tí mo tún bá sọ. ó ó dà bẹ́ẹ̀ bó yóò kú ni mí o bóyá mi ò kì í ṣòkú o ẹ máa mọ̀ ń sìn. tani. Olúwatímilẹ́yìn Phillips. I am Dara Darasimi Omotosho. Can we continue from where we stopped the last Friday? èmi ni mo máa ma fira mi bẹ ọkùnrin ṣé bọ́kùnrin ló máa wá bá obìnrin amẹ́ríkà. wà lówó lọ́wọ́ ní tó ìyàwó àtàwọn ọmọ yìí. this is God's doing. but you love him my dear I love you. ó wá jẹ́ kí ọmọ ẹ̀lẹ̀ sọ ẹ́ sínú cage. you are also into drugs. ah you are going nowhere. gbogbo owó ẹ̀ tó ń jí ibi tó ń rún sí nìyí. how dare you. ẹ eh, soft drink ni wọn kó sórí pizza ń bẹ yẹn náà. ó wà mẹ́rin kí ló dé o ò mọ iye sọ́ọ̀tì tó ti gbà pẹ̀lú bisikì lọ́wọ́ ìyàwó mi tó sanwó. o rí dáàsì pé ọkọ ni wọ́n. what are you doing here. gbọ́dọ̀ gbálẹ̀ kúnlé òun lé. ọlọ́run tẹ̀ ti ṣe èyí tẹ̀mí fẹ́ lọ́lọ́run ti ṣe. I truly love you. Get out of my house, Bridget! Àyè mi fún mi, mo máa pa ẹ́ dànù. started from verbal abuse. Don't tell me I'm stupid. I'm not stupid. So stupid. And from there, it was physical. You and I know this turn of God on divorce. I need you to reconcile with the other. I noticed you were crying. Is there something I could do that I help? I said I am okay. What do you want? èmi á gba etí ẹ̀ ọ̀gbẹ́ abẹ́ ìgbà àbáfẹ́. ọ̀gá you think say I no understand Yorùbá you go slap me. tí o bá ṣe tọlọ́run tí mo rò wọn lára sórí omi tí mo gbé sílẹ̀ fún ẹ ó yẹ kó o mú tọ́ báyìí kó kàn lọ ní ẹ̀kọ́ kan lọ dákẹ́ síbẹ̀. ó ṣe investment láì sọ fún mi ìyàwó ẹ. mo dẹ̀ fẹ́ fi surprise ẹ. surprise òṣìwọ́. as for me I'll keep her with fund. ó ti ní used products kó máa gbé ọkùnrin oríṣiríṣi àwọn ọ̀dẹ́ lẹ́sẹ̀ ṣoṣo òjò. I noticed you were crying. I didn't know who was gonna hurt me next. I'm just dawn. within those three days kí ìpàdé wèrè àtàsíwí. a jẹ èkó tó kúrò àwọn kó tó ń bọ ọwọ́ ẹ̀ síbẹ̀. ìbọn. ilé iná pè ní pàgẹ́dẹ́. wàhálà lílé yìí o wàhálà gidi ni. irú nǹkan báyìí ń ṣe ọmọ yìí ó lè jẹ. I tried to make her stay, but she refused. This meeting is going to be very brief. The auditors might need to get access into your official archive. Báwo ló ṣe wọlé? Mo máa send picture kan sí ẹ̀sìn. No traces. Ṣé àwọn méjèèjì la fẹ́ yanjú ni? Àwọn méjèèjì la máa mú kúrò lọ́nà nìyẹn. Ṣé wàá ṣó ọ̀gá tó ń sọ yìí ṣá? Ìyẹn kan burú ju hypertension lọ. One can drop dead anytime. Why you telling me all this? ẹni tó bá jẹ gbè ló máa kú gbè. ọjọ́ tá a bá tẹ̀sí fẹ́ carry out plans wa ló máa fẹ́ review so àti ìlú àdánù. we are in this together. ta ni bàbá ẹ̀. never cheated on you I will never cheat on you. Tanya, while she was alive, she was richer than I was. Wọ́n máa gbé gbogbo wa lájẹ́ I thought you had it under control, sir. I thought I did too. When the time is right, it is right. Sọ̀rọ̀ má di ẹ̀rọ àgbà lọ ọkọ̀ tó ní ìfẹ́ lọ sákìtì ọlọ́jọ́. Má try mi rárá o. Mo mọ orí ìtọ́jú ṣe pọ̀ nǹkan tó This girl is very dangerous and sneaky. Nítorí a máa ń you find anything else in the autopsy result? Ma'am, don't answer a question with a question. I still think something is not right. I can't just figure it out. What about o ilé ìmọ̀ àgbóná ọmọ ìlara bí mo ṣe sọ ni. wo wo wo wo nǹkan tó sọ yẹn gibberish lásán ni èmi máa sọ máa lè sọ abẹ́ gé. What exactly can I do for you? Your husband chose to die. That's his business. It's none of my business. Do you think something is fishy? Hello. Mojú mi dada tó bá lóun ní òun fún oníkó ní ìgbà láàbù fún. ó ó yẹ ìyẹn dáadáa ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn kò clear dáadáa nísìnyí bó ṣe ń react nsìn ó ti yọ̀nà náà fún mi. sọ̀rọ̀ pé mi ò máa ẹ̀ lọ. get out of my house. what do you think was cause sense. Coming soon on Okiki bójú wo sánmọ̀ bòòrùn bá mú kankan tọmọ sílẹ̀ ó lè padà tọmọ roko òdìgbà tírun bá kún kíná tó lè dórí òdìgbà tá a bá dàgbà kíkú tó lè pa ni ikú tó ń fa ọmọdé pẹ̀lú àgbà lórí màmá lórúkọ méjì ṣe bá kò fà lóúnjẹ. o ẹlẹ́dàá mi wá gbọ́ má ṣe jẹ́ mo ṣe o àrùn burúkú láì má fi ṣàdánwò fún mi èdùà kí láǹfààní ọlá sílé tí ò lè dalẹ̀kùn sí kí láǹfààní àdégòkè tí ò lè dẹnu ọ̀nà bájà ò bá ti lè dá gbọ́mọ̀ o ogun ti dé pápọ̀ bá tilẹ̀ gbọ̀gbọ̀gbọ̀ ó ti dọ̀ràn o pálákẹ́dùn ò lè régi mọ́ ìdààmú ńlá ni pákúkọ́ ṣe títí débi kò bá lè kọ́ ọ̀rọ̀ tó mú baálẹ̀ ilé wa kọ̀ lọ dédé o ló mú yálé ilé òdùn bí olùmọ̀dìyẹ pé lónílé àárọ̀ àlùkò lónìí tó sùn kílé tẹ̀lékè ṣọ́ra rẹ̀ kó má ṣe bẹ́lẹ́kùn rẹ̀ fìlà ló yẹ fọ́rọ̀ bàtà ló yẹ fẹsẹ̀ kíjì mẹ́rẹ̀ wá láwùjọ ẹyẹ.